ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ojoojúmọ́ lórílẹ̀‐èdè òmìnira tiwantiwa yorùbá. èyí ni ìròyìn ojoojúmọ́ ti olómìnira IYPDRY tí ó jáde ní òní ọjọ́ àìkú ọjọ́ kejìlélógún oṣù ọ̀wẹ̀wẹ̀ ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún àti kí gbogbo ìjọ ènìyàn yìí lè mọ̀ pé olúwa kì í fi idà tàbí ọ̀kọ̀ gbanilà nítorí pé ti olúwa ni ogun náà yóò sì fà ọ́ lé wa lọ́wọ́. ọlọ́run olódùmarè ti bá wa gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà ní ogúnjọ́ oṣù bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún ọlọ́run olódùmarè ti bá wa gba ìṣèjọba ara wa padà ní ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ti jáde kúrò lára nàìjíríà kì í ṣe ara nàìjíríà mọ́ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá jẹ́ orílẹ̀-èdè olómìnira àṣejọba ara ẹni òun ni orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ni a mọ̀ nínú ìtàn wa gẹ́gẹ́ bí yorùbá kingdom yorùbá nation yorùbá land yorùbá country kò sí ìpínyà kò dẹ̀ sí division ní ilẹ̀ yorùbá under democratic republic of the yorùbá dry ni gbogbo wọn wà ọlọ́dùmarè tó dá wa ní ọmọ yorùbá ọlọ́run tó ṣẹ̀dá wa sí ilẹ̀ yorùbá ọlọ́run tó ní ká máa jẹ́ ọmọ yorùbá ọlọ́run tó dá ẹ̀jẹ̀ wa ní ẹ̀jẹ̀ ọmọ yorùbá ọba tó dá akọ tó dá abo sí ilẹ̀ yorùbá ọlọ́run tó ní ká máa jẹ́ ọmọ yorùbá ní orílẹ̀-èdè ilẹ̀ yorùbá gangan gan ọlọ́run tó dá ilẹ̀ yorùbá o abẹ ẹ̀yàn ọlọ́run pẹ̀lú gbogbo agbára tẹ́ fi ń jẹ́ ọlọ́run gbogbo ọ̀nà tẹ́ ẹ bá máa gbé e gbà tí ìjọba àwọn aṣojú ìjọba adelé tí wọ́n á fi wọ sẹkẹ́ríàtì nítorí pé àwọn ọmọ aládé àwọn ọmọ Yorùbá gangan ni ìjọba ṣùgbọ́n àwọn aṣojú wa tí ó yẹ kó wọ sẹkẹ́ríàtì gbogbo agbára tẹ̀yìn Ọlọ́run máa lò láti fi gbé àwọn aṣojú ìjọba wa wọ sẹkẹ́ríàtì Ọlọ́run Olódùmarè bàbá bá wa ṣe Olódùmarè bá wa ṣe ní kọ́kán ọba àwọn ọba bá wa ṣe ní kọ́kán olódùmarè tó dá ilẹ̀ yorùbá bá wa ṣe ní kọ́kán ọwọ́ agbára tẹ́ fi ń jẹ́ ọlọ́run bá wa fi gbé aṣojú ìjọba ilẹ̀ yorùbá bá wa fi gbé wọn wọ secretariat láti lè lọ mú láti lọ ṣe ètò ìmúṣẹ template tí ẹ ti ọwọ́ màmá wa Modúpẹ́ Onítìrí gbé kalẹ̀ template yìí gangan ni àwọn aṣojú ìjọba wa fẹ́ lọ gbé kalẹ̀ ní secretariat láti lọ gbé wá sí láti lọ fi díẹ̀ múlẹ̀ lulẹ̀ gbogbo ohunkóhun tó bá máa ná ẹ̀yìn ọlọ́run láti lè jẹ́ kí àwọn aṣojú ìjọba ilẹ̀ yorùbá láti lè fi gbé tẹ́ḿpìlẹ̀tì yìí kalẹ̀ gẹ́gẹ́ bí ìpìlẹ̀ fún àwa ọmọ yorùbá ọlọ́run gbogbo ohun tó bá máa ná yín ọlọ́run dìde kẹ́ ẹ ṣe àwa gbàdúrà wípé gbogbo ohunkóhun tó wà nínú tẹ́ḿpìlẹ̀tì yìí olúwa òun gangan la fẹ́ kó fìdí múlẹ̀ ohunkóhun ò gbọ́dọ̀ yẹ tẹ́ḿpìlẹ̀tì tí màmá modúpọ̀ ní tí ẹ fi rán màmá modúpọ̀ ní sí wa agbára ká agbára kankan ò gbọdọ̀ yẹ ọlọ́run tá a bá wá rí ẹnikẹ́ni tó dábàá ẹ̀ tàbí tó rò lérò tàbí tó gbìyànjú ẹ̀ láti fẹ́ yí padà láti wákàtí tí àwọn aṣojú ìjọba ilẹ̀ yorùbá bá ti gbé e kalẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá lóun máa yí padà olúwa jẹ́ kó fi ẹ̀mí ẹ̀ ṣètùtù àwa gbàdúrà adámájẹ̀mú pẹ̀lú ẹ̀yin ọlọ́run wípé tẹ́ḿpléètì yìí ni àwọn ọmọ yorùbá máa máa lò tẹ́ḿpléètì yìí la máa máa nǹkan tó wà nù tẹ́ḿpléètì yìí la máa máa ṣe ṣe a ò ní yí padà títí láéláé títí táyé máa fi parẹ́ adámájẹ̀mú pẹ̀lú ẹ̀yin ọlọ́run pé ohunkóhun agbárakágbára ipákípá ènìyàn kí ènìyàn kò ní yí ohun tó wà nínú tẹ́ḿpléètì yìí padà ohun tí ẹ̀yin ọlọ́run fi rán màmá modúpọ̀ onítìrí sí wa tó wà nínú tẹ́ḿpléètì yìí la máa lò títí láéláé ó dà ẹ má ṣe gba irúgbìn GMO lọ́wọ́ ẹnikẹ́ni ọ̀nà mìíràn láti pa àwa aláwọ̀ dúdú run ni àìsàn oríṣiríṣi ni irúgbìn yìí yóò fà sí àgọ́ ara ẹni tó bá jẹ ẹ́ bẹ́ẹ̀ sì ni ẹni náà kò ní lè bí ọmọ mọ́ àti wípé ilẹ̀ tí wọ́n bá gbin irúgbìn yìí sí yóò di aṣálẹ̀ tí kò sì ní lè mú èso jáde mọ́ fún ìdí èyí ẹni tí ọwọ́ ìjọba orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá bá tẹ̀ ẹ̀sùn ìpànìyàn ni o nítorí náà à ń rọ gbogbo ẹ̀yin indigenous yorùbá people IYP ti democratic republic of the yorùbá DRY wípé ibikíbi tí ẹ bá ti rí ẹni tí ó bá gba irúgbìn yìí tàbí ẹni tí ó fún wọn ẹ bá wa ya àwòrán wọn àti ẹni tó fún wọn àti ẹni tí ó gbà á apànìyàn ni àwọn méjèèjì ẹ tọ́jú àwọn irúgbìn àbáláyé tí ó wà lọ́wọ́ yín. a kú ojú lọ ọ̀nà tẹlifíṣàn tuntun IYP DRYTV láìpẹ́ ilé-iṣẹ́ amóhùnmáwòrán Yorùbá lórí YouTube àti ìtàkùn ayélujára yìí www.iypdrytv.com ìròyìn òtítọ́ níbẹ̀ la ó ti máa gbọ́ ètò lọ́lọ́kan òjọ̀kan nípa Yorùbá àṣà Yorùbá àti ìtàn Yorùbá látẹnu àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá gbogbo ọmọ aládé a kú oríire ọ̀pọ̀ ẹyẹ ń bẹ nígbó olódùmarè ló ṣolóbùrò lẹ́ṣà olóbùrò rè o ọba èdè kìnìún lọ́ba ẹranko nínú ìjù IYP DRYTV lọ́ba IYP DRYTV lọ́ba. IYPDRY-TV lọ́ba. IYPDRY-TV àmì ìgboro títí. ẹ gbọ́ àwọn kókó tí ó jáde nínú ìròyìn tòní. Ọbásanjọ́ àti àwọn àgbà òfò. Sanwó-Olú ṣe wèrè wọjà. Lábẹ́ àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ohun tí a fẹ́ gbé yẹ̀wò lónìí ni àwọn ọ̀dọ́ wa yóò rí ògo wọn lò abẹ́rẹ́ mpox tó funra sí. ẹ bá wa ká lọ sínú àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. bí ilé bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ni kò tí ì dàgbà o owó èyí gan ló ṣe mọ́ Ọbásanjọ́ lára nítorí ọmọ àlè Yorùbá gangan ni gbogbo ìwà àti ìṣe rẹ̀ sí ìran ọmọ aládé látẹ̀yìnwá fi ìdí òtítọ́ yìí múlẹ̀ òmìnira ilẹ̀ Yorùbá kúrò nínú ìlú agbésùmọ̀mí Nàìjíríà ti hàn kedere sí Àrẹ̀mú Olúṣẹ́gun Ọbásanjọ́ pẹ̀lú ẹ̀rí tó kárí ayé tó sì dájú nígbà tí ọmọ àlè àgbàyà yìí rí i pé kò ṣeé yẹ ló bá parapọ̀ mọ́ àwọn ọ̀tá ìran yorùbá ìyẹn àwọn fúlàní láti dojú ìjà kọ ìmúṣẹ ìṣèjọba wa ọbásanjọ́ ní òun ti gbà pẹ̀lú ẹ̀rí pé yorùbá ti lọ ṣùgbọ́n kí màmá wa olóyè ìyáàfin modúpẹ́ ọlá onítìrí abíọ́lá máa bọ̀ wálé òun àti àwọn ajẹgàba nàìjíríà kúrò lórí ilẹ̀ wa kí a wá bẹ̀rẹ̀ ìjọba wa. ẹ bá mi rán bàbá ẹlẹ́dẹ̀ yìí létí pé olódùmarè ti lo màmá wa mua moa láti parí iṣẹ́ òmìnira wa ní ogúnjọ́ oṣù bélú ẹgbẹ̀wá ọdún ó lé méjìlélógún a sì ti bẹ̀rẹ̀ ìjọba wa ní ọjọ́ kejìlá oṣù igbe ẹgbẹ̀wá ọdún ó lé mẹ́rìnlélógún nígbà tí a ti búra wọlé fún olórí ìjọba adelé wa bàbá wa mobọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ lẹ́tà tí olúwa kọ tí ó sì buwọ́lù ní òmìnira orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá democratic republic of the yorùbá dry kò sí ẹni tó lè yí padà ọmọ àlè ọ̀tá ìran yorùbá yìí máa farúgbó ara ṣẹ̀sín àgbáyé láìpẹ́ jọjọ. bàbá ìyábọ̀ ti forí jóná o ẹ jẹ́ kó gbọ́ òórùn ara rẹ̀ díẹ̀ àwa ojúlówó ọmọ ìbílẹ̀ yorùbá indigenous yorùbá people iyp mọ̀ dájú pé ìgbò tó jẹ́ alágbàro ní ilẹ̀ yorùbá ni bàbá tó bí àrẹ̀mọ olúṣẹ́gun ọbásanjọ́ ṣùgbọ́n wọ́n kọlà sí lójú láti bo ìtìjú mọ́lẹ̀ ni ọ̀dọ̀ fúlàní ni olúṣẹ́gun gbàdé inú iṣẹ́ ológun ìlú àjẹgàba agbésùmọ̀mí nàìjíríà ní ọ̀nà àìtọ́ nígbà tí ó di ipò olórí ìjọba ológunmúláyìn ikú muritàlá ọ̀tá ọmọ yorùbá ni ọbásanjọ́ ó fi ìyà jẹ àwọn yorùbá nínú ológun ó sọ gbogbo nǹkan ìní àwa ọmọ aládé di ti ìjọba ìlú agbésùmọ̀mí nàìjíríà kò sì ṣe ohun rere kankan sí ilẹ̀ yorùbá nínú ètò òṣèlú ti ọ̀kàndínníẹgbẹ̀sán ọdún tí bàbá awólọ́wọ̀ jáwé olúborí nínú ìdìbò ààrẹ ọbásanjọ́ gbé ipò náà fún shehu shagari ọmọ fúlàní bákan náà ní àgbà ìkàyí ṣe ibi púpọ̀ sí àwa ọmọ yorùbá nígbà tí ó di ààrẹ ìjọba alágbádá ti ìlú agbésùmọ̀mí nàìjíríà àwọn fúlàní náà ló kọjú sí i nítorí wọ́n jọ ń jí owó àti ohun àlùmọ́ọ́nì ilẹ̀ yorùbá lọ sí ìlú àwọn òyìnbó aláwọ̀ ẹlẹ́dẹ̀ láti tú ìlú wọn ṣe ni. ọ̀sánjọ́ wèrè yìí jẹ́ ọ̀kan nínú àwọn olórí orílẹ̀-èdè olóṣèlú àti aṣíwájú áfíríkà tí àwọn òyìnbó amúnisìn wọ̀nyí kó sínú ẹgbẹ́ òkùnkùn láti máa fi kó ìran áfíríkà lẹ́rú èyí tó bá kọ̀ láti wọ ẹgbẹ́ òkùnkùn kó sì di ẹrú wọn ní àwọn òyìnbó amúnisìn yìí máa ń yọ kúrò lórí àga ìṣèjọba tàbí kí wọ́n pa á bíi Thomas Sankara Túndé Ìdíàgbọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹrú àwọn amúnisìn aláwọ̀ ẹlẹ́dẹ̀ lásánlàsàn ni má ṣàǹfààní àgbà yahoo yìí àbí ẹ kò rí bó ṣe ń ṣe rádaràda láti máa bá wọn gbé wàrà inú pálí kiri nígbà tí wọ́n wá sí iléeṣẹ́ fanmic ní orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá tí àwọn ìjọba ìlú agbésùmọ̀mí Nàìjíríà ń fi ipá jẹ gàba lé lórí ní àìpẹ́ yìí Ọbásanjọ́ jókòó síbẹ̀ bíi ọmọ ọ̀dọ̀ nítorí ẹrú tí kò lè dánú rò mọ́ ni òyìnbó ti kó ọpọlọ rẹ̀ dànù ọbásanjọ́ aláyẹ̀ ẹ̀rọ̀fọ̀ yìí ti kó ọmọ yorùbá púpọ̀ sínú fbi àti cia láti ṣe alami òmìnira yorùbá ṣùgbọ́n ọlọ́run fi àjùlọ wọn gbogbo ọmọ tí ó bí ti sá fún un tán nítorí ẹranko búburú ni dìgbòlugi tó ń ṣe wérewère kiri ni ọbásanjọ́ àti àwọn olórí burúkú ọmọ àlè yorùbá tí wọ́n jọ ń ṣiṣẹ́ ibi kiri tí bá ilẹ̀ yorùbá jẹ́ tán olódùmarè tó rán ìyá wa olóyè ìyáàfin modúpẹ́ọlá onítìrì abíọ́lá sí wa fún ìtúsílẹ̀ àwa ọmọ aládé ló gbà wá là nínú ibi àti èrò ìkà wọn nígbà tí ọmọ àlè àrẹ̀mú gbé ìgbéraga wò ni wọ́n wá gbé ọmọ ìta aláyébàjẹ́ tinubu jáde láti paná wèrè ọbásanjọ́ àwọn òyìnbó aláwọ̀ ẹlẹ́dẹ̀ wá lo olórí burúkú ọmọ ìta tinubu láti kan ìgà wèrè ọbásanjọ́ ọba òfò àti àdánù náà jọ ń ṣe ẹrú òyìnbó láti máa kó owó wa lọ pamọ́ fún àwọn aláwọ̀ ẹlẹ́dẹ̀ yìí ni wọ́n jọ ń ba ilẹ̀ Yorùbá jẹ́ ni ṣùgbọ́n ọwọ́ wọn máa tó bọ́ ọjọ́ ìyà gbogbo wọn ti dé tán. àwa ọmọ ìbílẹ̀ Yorùbá pàápàá jùlọ àwọn ọ̀dọ́ wa ní láti jíkìrì sí ẹ̀tọ́ wa nítorí àwọn àgbààgbà ìyà àgbà àdánù yìí mọ̀ dájú pé ilẹ̀ yorùbá ti lọ a ti di orílẹ̀-èdè olómìnira ṣèjọba ara ẹni àti pé iṣẹ́ tí màmá wa olóyè ìyáàfin modúpẹ́ ọlá onítìrí abíọ́lá ti ṣe àṣepé tí kò ṣeé pẹ̀gàn ni ó ṣeni láàánú pé àwa ọmọ yorùbá tí màmá wa ń torí wa jà a ò mọ ìrírí akitiyan wọn ó wá di à ń torí ọ̀jà jà ọ̀jà níta ló ń jà lẹ́yìn kùlé òun àwọn ọmọ yorùbá kan sì ń ṣe bíi ẹni tí kò mọ ohun tó ń ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ òmìnira wa àwọn àgbàlagbà ọ̀daràn yìí fẹ́ tẹ̀síwájú láti máa jẹ mọ́ ayé ni torí ẹ̀ ni wọ́n fi gba ẹnu Ọbásanjọ́ sọ̀rọ̀ pé òun mọ̀ pé Yorùbá ti lọ kúrò nínú ìlú agbésùmọ̀mí Nàìjíríà ṣùgbọ́n òun á máa wo bí màmá wa ṣe máa lé àwọn kúrò láti ṣe ìjọba àwọn ènìyàn búburú yìí wá láti pa láti jalè àti láti parun wọ́n ti gbàgbé pé ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù ọlọ́run tó lo màmá wa moa láti ṣe àṣeyọrí dé gbígbé ìjọba délé wa kalẹ̀ a ṣí wọn ní ìdí láìpẹ́ láì jìnnà àwa ọmọ ìbílẹ̀ yorùbá indigenous yorùbá people iyp ẹ jẹ́ ká dìde láti gbárùkù ti àwọn adelé wa kí a lè tètè rí ìmúṣẹ àlàkalẹ̀ ètò ìṣèjọba tí màmá wa gbà láti ọ̀dọ̀ olódùmarè fún iṣẹ́ rere àwa ọmọ aládé. inú ọjà olúwọlé ní erékùṣù èkó ìpínlẹ̀ èkó orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá democratic republic of the yorùbá DRY ní wèrè kan já sí o gẹ́gẹ́ bí fọ́nrán tí a rí ní yàjóyàjó ṣe fi hàn nígbà tí wèrè tí orúkọ rẹ̀ ń jẹ́ babájídé sanwó já wọ ọjà náà a rí nínú fọ́nrán yìí bí àwọn katakata tó kó dání ṣe ń wó ọjà náà tí kì í ṣe ọjà apanilẹ́kúnjayé nàìjíríà ṣùgbọ́n tí ó jẹ́ ọjà lórí ilẹ̀ DRY èyí tí wèrè yìí ń fi ipá jẹ gàba lé lórí. a rí wípé àwọn olùtajà ń sá sí ìsọ̀hún láti dáàbò bo ẹ̀mí àti ọjà wọn kí wọ́n má ṣe wó ilé lé wọn lórí tàbí kí àwọn olè má ṣe kó ọjà wọn lọ. kí olúwa gba àwọn olùtajà wọ̀nyí lọ́wọ́ àjálù òjijì kí á tètè rẹ́yìn àwọn afipájẹgàba lórí ilẹ̀ wa DRY gbogbo ìṣẹ̀lẹ̀ báyìí kò bá má wáyé tó bá jẹ́ wípé wèrè yìí àti àwọn olóòtú rẹ̀ ìjọba agbésùmọ̀mí Nàìjíríà tó fẹ̀gbẹ́ tì wá jẹ́ ọmọlúàbí ni kí wọ́n ti kúrò ní ilẹ̀ wa ní kété tí a ti ṣe ìbúra wọlé fún olórí adelé ìjọba DRY ní ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún ọ̀nà àbáyọ tí ọlọ́run ti ṣe fún àwa ọmọ aládé ní ká gbárùkù tì kí ìjọba DRY wọnú oríkò iléeṣẹ́ ìjọba wa gbogbo láti tẹ̀síwájú nínú iṣẹ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ òpin á sì dé bá àjálù wèrè nínú ọjà orílẹ̀-èdè DRY bí irú èyí tí ó ṣẹlẹ̀ ní ọjà olúwọlé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìyá wa alálùbáríkà abiyamọ tòótọ́ wípé ní àsìkò yìí àti ìgbà yìí ni kí ọmọ Yorùbá padà sílé si a sì ti padà sílé láti ogúnjọ́ oṣù bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún a ti bẹ̀rẹ̀ ìṣèjọba ara ẹni lọ́gán tí a ti ṣe ìbúra wọlé fún àwọn adelé wa ó di dandan kí àwọn wèrè yìí parẹ́ kúrò ní gbogbo ibi tí wọ́n ti ń ṣe wèrè ní ilẹ̀ wa pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run àṣeyọrí ti dé bá ìgbésẹ̀ ìyá wa mo dúpẹ́ ọlá onítìrí abíọ́lá ọmọ aládé ti jáde kúrò lára apanilẹ́kúnjayé nàìjíríà olórí adelé wa bàbá wa mọ́bọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ àti àwọn adelé wa tó kù ti bẹ̀rẹ̀ iṣẹ́ láì fi àkókò ṣòfò ajẹgàba nàìjíríà tí wèrè tí ó já sọ́jà ní ìpínlẹ̀ èkó ń sojú fún jáde kúrò lórí ilẹ̀ wa tó ti ń fipá jẹgàba kì í ṣe ilẹ̀ rẹ. olódùmarè nífẹ̀ẹ́ àwa ìran yorùbá lọ́pọ̀lọpọ̀ ìdí nìyí tó fi rán ẹni bí ọkàn rẹ̀ sí wa màmá wa olóyè ìyáàfin modúpẹ́ọlá onítìrí abíọ́lá láti dá gbogbo ìkólọ wa padà àti láti mú ìgbé ayé rọrùn bá gbogbo àwọn ojúlówó ọmọ ìbílẹ̀ yorùbá indigenous yorùbá people iyp ẹbí màmá wa mú àṣẹ máa ń sọ fún wa wípé gbogbo àwọn ọ̀dọ́ wa ni yóò rí ògo wọn lò nítorí pé ògo pọ̀ lára wọn gidigidi àwọn ọ̀dọ́ ni yóò ṣe ìjọba ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá democratic republic of the yorùbá dry bẹ́ẹ̀ ni wọn yóò rí iṣẹ́ tó dára lẹ́yìn tí wọ́n bá kàwé tán gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n ti di jàǹdùkú sí ìgboro nípasẹ̀ àìríṣẹ́ṣe ni ìjọba dry yóò ní ètò fún tí ayé wọn yóò sì gba àyípadà ọ̀tun. torí náà gbogbo ẹ̀yin ọ̀dọ́ wa àkókò yín ni eléyìí ẹ jẹ́ kí a fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn adelé wa kí a lè bẹ̀rẹ̀ sí jẹ ìgbádùn àlàkalẹ̀ ètò ìṣèjọba tí olódùmarè gbélé màmá wa Mua lọ́wọ́ abẹ́rẹ́ mpox tó funra sí ìfúnra lóògùn àgbà tí ìlú Rwanda ò bá ṣọ́ra àìfàìmọ̀ kí abẹ́rẹ́ àwọn òyìnbó aṣekúpani márùn-ún ìlú wọn ìyẹn abẹ́rẹ́ àjẹsára àìsàn mpox tí àwọn òyìnbó alápò wọ̀nyí kó wá láti pa ìran adúláwọ̀ run ṣé àwọn kan ní ilẹ̀ aláwọ̀ dúdú tún lè sọ pé àwọn ò gbọ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n ti ń sọ fúnra wọn sọ pé àwọn fẹ́ dín iye àwọn ènìyàn tí ó wà láyé kù àwọn sì máa lo abẹ́rẹ́ àjẹsára láti ṣe nínú iṣẹ́ ibi wọn. bí ó tilẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè aṣèjọba ara ẹni ní Rwanda àwa kọ́ ni yóò sì kọ́ wọn bí wọ́n ṣe máa ṣe ìgbésí ayé ará ìlú wọn síbẹ̀ ojú ló ń rojú ṣàánú ìyẹn ló ṣe ká wa lára gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ti sọ ìlú Rwanda jẹ́ ìlú tí ó kọ́kọ́ gba abẹ́rẹ́ àjẹsára yìí nínú àwọn orílẹ̀-èdè adúláwọ̀ ṣé àwọn òyìnbó alápẹ̀yìnká tó máa ń gbé àwọn abẹ́rẹ́ àjẹsára wọ̀nyí wá fẹ́ràn aláwọ̀ dúdú tó bẹ́ẹ̀ ni ìfẹ́ afádìyẹ kò dénú wọ́n ṣàfẹ́ pa ìran aláwọ̀ dúdú run ní gbogbo ọ̀nà àwọn adarí ìlú náà kò sì fúnra pẹ̀lú oríṣiríṣi tí a ti ń gbọ́ nípa ọ̀rọ̀ yìí wọ́n kọ etí ikún sí ọ̀rọ̀ ìpànìyàn tí àwọn amúnisìn náà ń sọ. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá democratic republic of the yorùbá dry kò ní fi ààyè gba ìwà ẹ̀tàn ipá ìpànìyàn àti ìjẹgàba láti ọ̀dọ̀ orílẹ̀-èdè kankan láéláé gẹ́gẹ́ bí ìyá wa olóyè ìyáàfin modúpẹ́ ọlá onítì àṣírí Abíọ́lá ṣe máa ń sọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wípé ọmọ Yorùbá kò ní toko ẹrú kan bọ́ sí òmíràn. Bẹ́ẹ̀ ni màmá wa Múà ṣe ìkìlọ̀ fún gbogbo àwa ìdíjínà Yorùbá people IYP pé a ò gbọ́dọ̀ gba abẹ́rẹ́ àjẹsára wọ̀nyí. Ọmọ ìbílẹ̀ Yorùbá Indigenous Yoruba People IYP ṣé fúlàní ti fi ẹran jẹ oko yín rí ni tàbí ẹnikẹ́ni fi ọwọ́ ọlá gba yín lójú yálà wọ́n wó ilé yín tàbí wọ́n gba ilẹ̀ yín ẹnikẹ́ni ìbáwù kó jẹ́ ẹ̀yin ẹ ṣe fídíò oko ilẹ̀ tàbí ilé náà tàbí kí ẹ ya fọ́tò rẹ̀ pẹ̀lú àlàyé àti ẹ̀rí kí ẹ fi ṣọwọ́ sí ìkan nínú àwọn nọ́mbà wọ̀nyí plus four six seven six six two six nine two zero six plus four four seven four eight two four three zero two nine zero tàbí plus four four seven nine three nine two six nine nine zero zero ẹ tún gbọ́ àwọn nọ́mbà náà lẹ́ẹ̀kan sí plus four six seven six six two six nine two zero six plus four four seven four eight two four three zero two nine zero tàbí plus four four seven nine three nine two six nine nine zero zero. èyíkéyìí nínú àwọn nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta yìí ní kí ẹ fi fídíò tàbí fọ́tò pẹ̀lú àlàyé oko tí fúlàní fi ẹran jẹ ilé tàbí ilẹ̀ tí ẹnikẹ́ni fi ọwọ́ ọlá gbá yín lójú tí wọ́n gbà á lọ́wọ́ yín tàbí tí wọ́n wó ẹ fi ránṣẹ́ sí ìkànnú àwọn nọ́mbà wọ̀nyí kò sí ẹnikẹ́ni tí ó lè fi ọwọ́ ọlá gbá IYP lójú o ìjọba wa ti bẹ̀rẹ̀ ìjọba orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá gbogbo ọmọ Yorùbá lájọ ní ilẹ̀ Yorùbá apárò kan ò ga jù kan lọ nílẹ̀ Yorùbá. a kú ojú lọ ọ̀nà tẹlifíṣàn tuntun IYPDRYTV láìpẹ́ ilé-iṣẹ́ amóhùnmáwòrán Yorùbá lórí YouTube àti ìtàkùn ayélujára yìí www.iypdrytv.com ìròyìn òtítọ́ níbẹ̀ la ó ti máa gbọ́ ètò lọ́lọ́kan òjọ̀kan nípa Yorùbá àṣà Yorùbá àti ìtàn Yorùbá látẹnu àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá gbogbo ọmọ aládé á kú oríire ọ̀pọ̀ ẹyẹ ń bẹ nígbó Olódùmarè ló ṣolóbùrò lẹ́ṣà olóbùrò rèé o ọba èdè kìnìún lọba ẹranko nínú ìjù IYP DRYTV lọ́ba IYP DRYTV lọ́ba IYP DRYTV lọ́ba. IYP DRYTV á nìgboro títí tí ní ẹ̀kan sí i ẹ tún gbọ́ àwọn kókó tí ó jẹ jáde nínú àwọn ìròyìn tòní. Ọbásanjọ́ àti àwọn àgbà òfò. Sanwó-Olú ṣe wèrè wọjà. ní abala àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ohun tí a gbé yẹ̀wò lónìí ni àwọn ọ̀dọ́ wa yóò rí ògo wọn lò. abẹ́rẹ́ mpox tó funra sí. a ò rí jù báyìí lọ lónìí ẹ kú kalẹ̀.